ẹ dákun ta lèmi ta nìwọ tí ẹ̀mí rẹ̀ wà balẹ̀ pé a lè máa ṣe ìsìláàmù náà ká sì máa ṣe ẹ̀bọ̀ mọ́ yọ wọlé lọ́dọ̀ ọlọ́run kò lè wọ̀ ọ́ torí ń tọ́lọ̀ ń sọ fọ́ ga wa aṣíwájú wa ẹni ọ́ fẹ́ràn jù ànábì lọ́lọ́run fẹ́ràn jù sọ́dọ̀ lọ́rùn pé gbogbo ń tó lè kó o ṣe fẹ́mi ọlọ́run ọkírun ọgbà rẹ̀ ọtọ rẹ̀ ọyọ zaka ọlọmọkà là ń àṣọrọ tà ee eh, bọ́ ọ bá ṣe ṣíríkù bọ́ ọ bá fẹ́ bọ́ kún un làyà àgbàtọ́ ná àmàlùkà ee gbogbo ń tó ṣe yọ bàjẹ́ o ọlọ́mọdé àfọwọ́ ṣiṣẹ́ káfẹsẹ̀ dánú. ẹ̀rí báwọn bàbá wa chief imam àti gbogbo àwọn àlùfáà wa bí wọ́n bá ń ké tantantan fún wa pé ẹ̀jìnàṣẹ́ bọ ẹ̀jìnàṣẹ́ bọ ẹ̀mọ̀já gbọ́n tí wọ́n ń wí wàláì bí bàbá bá lọ àlìjẹ́ náà iná wíwọ̀ tiẹ̀ òkè bàbá yẹn sì rí mi ah. bàbá ọ̀nà lálàáfíà torí ẹ jẹ́ ká máa bára wa sòdodo ọ̀rọ̀ ẹlòmíì ó rò pé bóyá bóun ọba dà bóun wà sí lóhùn yóò kó bá àbá ni kò kó bá ntí ó kó bóun ni pé kò jíṣẹ́ ntí ó kó bóun lọ́dọ̀ ọlọ́run ni pé so jíṣẹ́ sẹ́ríkì moment tí àáfàá bá ti wí tiẹ̀ wàláyé ọ̀lọ́ tiẹ̀ frílẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìwọ náà ó sì jẹ́jọ́ tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run torí bàbá torí náà bàbá rí tí wọn bá ń ké fún wa tí wọn bá ń sàánú wa orí ara wa ni o ntí ń ṣe má wọn náà máa sàánú wa ni pé àlìjáná ọlọ́run fẹ́ kí gbogbo wọn wọnú rẹ̀ kò dí ọlọ́run lọ́wọ́ kò dí nǹkan kan kù ní ọlọ́run òun là nẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ fi ní gbogbo èèyàn ni wọ́n wà àlìjáná o ah, òun ń kálukú nù ànẹ́bí ni kúlún yẹ́dùkúlù tẹ̀lé ànẹ́bí wa fi kíni sí òfin ráìdà yìí <laughs> àfẹnẹ́ ọba lè mi ọ̀fẹ́ tí wọ́n na tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà sí báyìí tó wá ní ẹ̀fẹ́ ọwọ́ mi ọ̀fẹ́. àwọn sọ̀hábí wá bí ànábì ń jọ́nà pé ta ló lórí ibú tí wọ́n na tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà tí wọ́n wá pé mi ọ̀fẹ́ ànábì ni wọ́n ń bẹ̀ ànábì ni mọ́nà àtọ́ àní dákàlà wà mọ́nà àtọ́ ní dákàlà náà ànábì lẹ́ni tí ọba tẹ̀ láṣẹ mi òun lọ́gba tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà gbogbo ẹni wọn bá sọ fún pé bí mo ti gbé ìsìláàmù kalẹ̀ ní tí ó tẹ̀lé òun ló rìjẹ́kì tíkẹ́tì àlìjẹ́nà ọlọ́mọdé mi ò rìjẹ́kì tíkẹ́tì àlìjẹ́nà. torí náà ẹ̀dá fún bàbá mọ̀ pé tàwíìdù ni àkọ́kọ́ òun sì ní torí ntọ́lọ̀ ń fi dá wa sáyé ní pàtàkì. ǹjẹ́ wàá bá tàwíìdù yìí jẹ́ òun ní dàkejì ẹ̀ òun lẹ́bọ̀ òun ní síríkù bìlá àfi ká jìnà sí sẹ́rí méjèèjì iná àtòmí ni wọn àtọ̀hídù wa àṣírí àwọn nǹkan míì ń bẹ tí ó lè papọ̀ nínú kéwú àwọn alárúbáwá máa pe kíní ní abduldani wọn á pe ní anakibọ́ọ̀nì lédi òyìnbó àrí nǹkan míì tá a fi tú sí pé nǹkan kan àti opposite ẹ̀ náà làwọn ò pè méjèèjì but there is a difference between the two ntí lárúbáwá ń pè ní the dani wọ́n ní yes they are opposite to one another word and opposite ni wọ́n àmọ́ they can co-exist they can co-exist wọ́n ní like ni black and white Dudu, àti funfun ẹ dákun ọ̀rọ̀ àtìdàkejì rẹ̀ kọ́ níbí ọ̀rọ̀ àtìdàkejì ni wọ́n àmọ́ at the same time ẹ lè rí nǹkan kan tí ó ti yóò ní dúdú yóò sì tún ní kíni bẹ́ẹ̀ bá fẹ́ tọ́ fẹ́ ṣe fìlà rẹ̀ bẹ́ẹ̀ nísìnyí ó lè kun apá abìkẹ́ ní funfun kó sì ní wọ́n wá dúdú sí i. ẹ sì máa sọ pé ó dé fìlà black and white. àmọ́ wọ́n ní kinní kan bẹ tá à ń pè ní anakidọ́ọ̀nì anakidọ́ọ̀nì láàyè sẹ̀mìáni wà láàyè sàfihàn wọn ò lè jọ gbé. ntí opposite làwọn náà àmọ́ àwọn tó wá bú débi pé àwọn ò lè kó exit wọ́n ní gẹ́gẹ́ bíi kíni kalimauti walhaya kalimauti walhaya life and death tí opposite káwọn náà bí amalarubawa tún separate from gbogbo opposite word and opposite mi ní tìtorí pé àwọn ò lè kó ẹ̀sìn ẹ lè sọ pé yẹn is alive and death ọ̀kan ni ó mú mẹ́. Tẹ́lú gbélé yìí tá a máa tara wa ń ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ máa gbé ń láyé e ma gbé ní nbẹ mbó nbẹ lálẹ kìyàmá ẹnì kan ní nàzẹ káyé kọkọ wà lálẹ kìyàmá ó ti dọ̀hún nù tẹ lọ àbí kó sì má ti lọ bàbá bẹ́ẹ̀ lọ̀rọ̀ tàwíìdù àti ṣírùkù rí o wọ́n yé ṣe black and white o ǹjẹ́ ń wí nu o ìmọ̀ ọlọ́ọ̀lọ́ka àtẹ̀bọ wọ́n yé ṣe kíni wọ́n yé ṣe black and white o nàkìbọ́ọ̀nì ni wọ́n like life and death ó mú kàn bẹ̀ èyàn lè máa jẹ́ olùmọ́lọ́n lọ́gàá mùsùlùmí ẹ́ kó tó máa jẹ́ olùsèkéne kan bì kan kò lè wọ́ lọ́dọ̀ tọ́lọ́ òun lọ́lọ́run sì fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí ọ̀gá yìí pé àníwá nẹ́bì tí mo ránṣẹ́ gan tàwọn ìlú tiẹ̀ iná ńjọ́ tẹ́ bọ́ bá ti wọ̀ ọ́ láyé àgbàtọ́ ná àmàdùkà gbogbo sẹ́yìn ọ̀bàjẹ́ ọlọ́mọ bà wá ń sẹ́jẹ́ mọ́jà wa náà fọwọ́ ara wa bara wa ní ìsẹ́jẹ́ bàbá tí wàá mọ̀ báyìí. Kama dáhùn àgbàlagbà dúró púpọ̀ ọ̀rọ̀ tàwíìdù ọ̀rọ̀ àsọtúnsọ ni ẹ dákun ẹ tún súnmọ́ àwọn àgbàlagbà ẹ súnmọ́ àwọn ìmáàmù níbí àti gbogbo bí wọ́n bá ti ń sọ̀rọ̀ ìmọ̀lọ́nlọ́kan tààrà òun ní pilẹ̀ ẹ̀sìn òun ní foundation òun lòfin ní máa wéèsì àti táìsì àti pop àti plumbing material rẹ nílé èrè òfin ṣe kí ni ni òfin bí jòkó solid foundation ẹ̀sìn wọn náà rí bù ó di rí nu ọ̀nà mistake ẹlẹ́ẹ̀karùn-ún àbí kẹfà mọ̀mọ́mọ́ dé ní common mistakes in this aspect ni làwa discuss lónìí torí kìí ṣe pé ní ká gbọ́rí lọ́rọ̀ tàwí ìlú àmọ́ àwọn misconceptions àtìgbọ́ àbí àṣìṣe tí ń bá ń bẹ̀ǹbẹ̀ ní ká tọ́ọ̀tì kọ́lọ̀mbá ni a rí tún ṣe. ṣé rárá tí ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ aburú ti ń bẹ̀ǹbì ẹ̀ bọ́ òun ni bí a ti ntapiriti ṣírífù sí yorùbá ẹ rí i pé akaramakunmu lọ bẹẹ ti kọ wa náà nínú kéwú pé àṣírífù ẹbọ ṣíṣe tẹwárí àwọn èèyàn ti wá gbọ yé pé bẹẹmi ọba ti bọ ògún tíǹsì bọ ọya àbí zàngó tíǹ máa tọpọ lé nǹkan kan èmi ẹsẹ ẹlẹbọ èmi ẹsẹ ẹlẹbọ. bẹ́ẹ̀ tá a bá wo kí lọ́lọ́run pè ní ṣíríkù àwa la kàn bẹ́ẹ̀ léde wa yorùbá ọ yá padà sí ọ́rígìn ṣíríkù kí lọ́lọ́run pè ní ṣíríkù gan-an torí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ìǹṣẹ̀bọ yóò sì máa gbọ́ ẹlẹ́bọ àmọ́ kò ríra rẹ̀ gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí sànù wọn náà ẹ sallallahu alayhi wa sallam òun taking what belongs to your creator to what he created. ńgbọ́ gbà pé ẹnìkan dẹ̀dá ó sì dá nǹkan kan ntọ́ wa tọ́sẹ́ ni ọ́ dá nǹkan ńjọ́ ọba ti mú un tó fún kínní tó fún ẹni tó dá ọ̀dẹ̀lẹ̀bọ̀ ǹdẹ́jẹ́ ṣe rí kùnú. ẹ̀tọ́ tọ́lọ́hún tọ́jà ìbáadà wà máa kàn lápò jìnnà wàlẹ̀ ìnsà ìlà lèyà àbùdù. sẹ́ríjọ́ téèyàn bá ti mú ọ̀nà kọ́nà téèyàn bá gbà mú ọ̀rọ̀ ìbáadà tí ń bá ti ń fún ẹni tọ́lọ̀wọ̀n ọba dá wàhùwà mushrikun billahi azza wa àwọn kìíní yìí ọ dẹ́líkè kọ́dà lè mọ̀ fura sí ń gbà míì ẹjẹ ń sọ ẹjẹ ń sọ ọ̀tàn kékeré kan lójú ayé anagba muhammad sallallahu alaihi wa sallam anabi jòkó pé àwọn sọ̀hábà ń jọ́ka anabi ní ẹ̀rí mà dakhala rajulun lil janna fi dhubaba fi dhubabati wa dakhala rajulun nara fi dhubabati ọ̀rọ̀ ńlá anabi dẹ̀ ẹ̀rí mà esin sísì mẹ́nìkan wà janna esinsin sì mẹ́nìkan wọná esinsin kàyéfì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tàwíìdù yìí náà ah, àwọn sọ̀hábà níyà ọ̀rọ̀ sóòlà náà ẹ̀dàkùn ẹ̀ sàlàyé fún wa esinsin ó sì lè sẹ̀yìn ọ̀dọ́ máa ná esinsin sì lọ sọ ọ̀yàn dí ọmọ àlìján náà ànábì láwọn méjì kan rékọjá lọ wọ́n kó lu tiwọn wọ́n lọ lú wọ́n wá débì kan àwọn kan láwọn ń ṣe orò lọ́wọ́ àwọn ń ṣe ọdún eégún bíi orò nílùú tàwọn àwọn ń ṣe lọ́wọ́. kọ̀ǹdíṣàn ni wọ́n bá sì bá wọn lórí ẹ̀ káwọn tó rìlíìsì ẹ̀ káwọn tó fún ní pass kó tó lè lọ àfi kófin kankan rúbọ fún òòṣà àwọn táwọn ń ṣe lọ́wọ́ yìí. Ah, mùsùlùmí làwa àwọn oníkọ́lá bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí àwọn ọ̀fẹ́ gbọ́ sẹ́fẹ́ kọjá bẹ́ẹ̀ bá mọ̀ fẹ́fẹ́ kọjá ẹ mú nǹkan kẹ́ pé ní orúkọ òòṣà tí ẹ ń bọ lọ́wọ́ yìí o èmi náà fa nǹkan yìí mo fi rúbọ ọ̀tán ẹ máa lọ. ẹnìkan ní àmú nǹkan kan lọ́wọ́ àméjì là mú nǹkan kan lọ́wọ́ bàbá mọ̀ ní àmẹ̀rẹ̀ lọ́wọ́ bá díẹ̀ sí i. ọmọ pẹ́ mọ̀ ẹ́ serú nǹkan báyẹn jọ ń dá wa káwọn ọmọ lọ ọ̀nà kò le kọ́dà bó dé sínsìn. kò nídìí kò nídìí kọ́ mẹ́ràn lọ́wọ́ kò nídìí kó mú adìẹ lọ́wọ́ ẹnìkan lè yan àbó mi <laughs> ọ ní orúkọ òòṣà yìí òun pa ìwọ ìfèsì yìí òun fi bọ òòṣà ànábìíní ntọ́lọ̀ ń bínú sí tọ́dọ̀ ọmọ ẹ̀ náà sínú àti kìí ṣe gbàtọ́ bá tó pa màálù fi bògún èsìsìn lásán ẹnu tọ́lọ̀ ń fẹ́ lò ń bẹ̀ náà ni pé ẹ̀tọ́ tèmi ni kẹ́ ẹ pa nǹkan ọlọ́run là á pa nǹkan lóko ẹ̀ láfi ń paléyà inú ẹ̀sìn ni kúl iná sọ̀láàtì wà nùsùkì wà màhíyàyà wà màmáàtì lílàhí ọ̀bẹ̀là àdàmì inú tá a ọlọ́run ní pàtàkì òun ni ká dá nǹkan dùbúlẹ̀ ká pé lóko ọlọ́run mo fi jọ́sìn fún ọ òun lọ́lọ́run tó fi pa nábì láti pé fasalli li rabbika wanhar bó o bá ti kírun tán pa ẹran gún ẹran ló pè mí ọlọ́run arọ ọ̀nà tá a fi jọ́sìn fọlọ́run ẹ̀tọ́ ọ̀tọ́lọ́run lọ. sẹ́ríjọ́ tí yẹn bá ti mú ẹ̀tọ́ yìí àpèjúwe nu o tó bá ti fún nǹkan míì lẹ́yìn ọlọ́run kí ló dì í nì. ó di mùṣírikù o mo fi lọ́pọ̀lọpọ̀ ní dẹ́bọ̀ wò ní ọ̀mà gbogbo ẹni wọ́n sọ fún pé àwọn kan wọ́n wá ń di wọ́n sì fẹ́ mú ẹ̀jẹ̀ ni wọn ni ẹ̀dàkùnmọ̀lù ni ọ̀nà wọn àbí àbágbò bọ́ bá dẹ̀wò lọ́tún àṣehàdù aláìlá ìlàláwò rẹ̀ ṣe ń bò sì wà láyé tó ń gbọ́rọ̀ yìí ìsinsin lásán lẹ́nìkan pa àyè wọ́n wá pàgbò ọ̀pá díẹ̀ ọ̀pá màálù ọlọ́run wọn máa wọ̀ ọ́n torí náà àwọn kan wọ̀nyí ẹja súnmọ́ àwọn ẹni ọlọ́run kí wọ́n ṣàlàyé ẹ̀ fún wa àwọn tí wọ́n ṣàlàyé kí lọ́lọ́run fẹ́ kí làǹdẹ́bí fẹ́ fún wa là ń wí o ká má máa ṣe nǹkan táwa náà rí sínú ẹ̀ táwọn wá bú àwọn kan ní àwọn àbúlàábì ní àwọn àbújálì. bí n bá bá yín sòdodo ọ̀rọ̀ tí n gbọ́dọ̀ tàn yín lójú àwọn àgbàlagbà àbúlàábì ṣàjẹ mùsùlùmí mi lọ́láyé lónìí. ọlọ́run jẹ́ òye wa bẹ́ẹ̀ lọ́nà wò. ànábì ka fún wa ní alukóra nìké gbogbo ṣíríkù táwọn àbúlàábì àbújálì ṣe ọ̀tayọ̀ ṣíríkù fi tawhidil uluhi ọ̀nà mẹ́ta ló yẹ ká gbà mọ́ ọlọ́run lọ́lọ́run ọ̀nà àkọ́kọ́ ni tàwùhídù àròbòbìyà ká gbà pọ́lọ́run ló tó ṣe nǹkan ntọ́ bá ṣe ló ṣe ntí ọba ṣe kò ní ṣe ṣe nù. bójú ọba rọ ọlọ́run ló ní ọrọ̀ bí ọba rọ ọlọ́run ní bá ń sàárẹ̀ ọlọ́run ló ní bọ́ bá gbádùn ọwọ́ ọlọ́run ọba bí òwú bí ni àmọ́ràn kan ìran kejì wa ni bọ́ bá wá rí ọlọ́run yìí kò ní í ṣe gbogbo nǹkan yìí òun nìkan ni ọwọ́ àjọsìn fún. sẹ́rà àwọn àbúlà àbí àbújáde àwọn gba àkọ́kọ́ yìí òun làlùkọ́rá ni níbẹ̀ bá bí wọ́n pé tá ń dá sẹ́mọ̀ tá ń dálẹ̀ tá ń dá yín tá ní ń ṣe nǹkan òun nìkan ni sayakulu nàlọ́ àbúlà àbí òṣè mistake kò wí nǹkan mi ìdí àgbà ọlọ́run ní pé nǹkan ó ṣe àmọ́ ẹnu ibi táwọn ọ̀gbà ni pé àwọn ọmọ ẹ̀sìn òṣà lẹ́yìn tọ́lọ́hún. ẹ jẹ́ wọn bí wa ìtàbù làbí mọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀mọ̀ mọ́ lónìí. bọ́bá mọ̀ jáde lé rẹ̀ lásán tó kọsẹ̀ yọ mọ̀ padà yá wọ́n ti ní kíní yóò ní da ta ló ní ò da ọlọ́run lọ sọ fún ọ látàrọ òkúta pé bọ́bá ti kọsẹ̀. gbogbo àwọn kan wọ̀nyí min anuwa ìṣirki billahi azza wa olúwa ní inú ẹ̀kọ́ òun tó wọ́n gbà kẹ́nìkan bá òun dù ú òun ní kí ni ó ṣẹlẹ̀ lọ́la wà á ń dà hu mafatihul ghaibi la ya'lamuha illa huwa. ẹnìkan ọ̀ma olúwa ní gbogbo pé nǹkan báyìí báyìí lọ lóòrí olúwa ní ẹ̀fìn yìí ń lẹ̀ fẹ́ mi ní tí n fi ń jọ́ lọ́hùn náà nù ẹ̀yin ẹ má dán wò pé ẹ wá wò lọ́dọ̀ tèmi bò ní òjì rí mùsùlùmí tí èyí ẹsẹ̀ wò lónìí mà kéré àbí àbáwọn ni wọ́n pọ̀ jù àwọn ni wọ́n àwọn ni wọ́n pọ̀ o àwọn àwọn tí ń yẹ̀ wò àwọn ni wọ́n ṣe kíni kódà àti fẹ́ sọ ọ́ di pé ìwé yẹn ṣe wà láyé ní òní máa yẹ nǹkan wò ọlọ́ba àwọn ẹni ọlọ́run ẹ kọ̀mọ́rẹ́ àwọn bàbá ni wọ́n ní ọ̀ọ́mọ́rẹ́ <laughs> pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni man ata kahina aw arrafan lam tuqbal lahu salatun arba'ina yawma. ẹ lọ́n sànú wa anabi náà ni wọ́n bá lọ báyàn lásán pé ẹ bá ń yẹ ìrìn yìí wò ṣe yọ ọ́ dà tó o ti lọ náà anabi náà gbọ́dọ̀ má kírun for forty days ọlọ́run ò sì ní gbà. ogójì ọjọ́ wákàtí márààrún rẹ̀ ò gbọ́dọ̀ má kí ọlọ́run ò sì ní ṣe kí ni anabi lórí bẹ́ẹ̀ ọlọ́run ní gba punishment yẹn nù. bọ́bá jẹ́ wàá débi pé ọwọ́ á di pé ọwọ́ á gbà wọ́n gbọ́ débi pé kọ́dọ̀ òfin kọ́dọ̀ ẹlòmíín fẹ́ẹ́ sọ mi èèyàn dọ́lọ́run pé aa wọ́n bá ti wí bẹ́ẹ̀ kọ̀kọ́dọ̀ mọ́rí bẹ́ẹ̀. anabi ni ẹni wọ́n bá ti gbèyàn gbọ́ dépò bẹ́ẹ̀ wàkọ́ káfàrà bíi ma ń zìlà àlà muhammad ẹni ọ̀rọ̀ òun ṣe òtítẹ̀ kẹfẹ́ rí sí o ọlọ́run rẹ nù àwọn kékèké wọ̀nyí ẹ̀dá kan ẹja fi sí ó kéré lọ́dọ̀ tiwa ni ó tóbi lọ́dọ̀ ọlọ́run tẹ́ ẹ máa ń tójú ó tóbi òun ni tá a fi bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ yìí òun ni pé ntọ́lọ̀ ń béèrè lọ́wọ́wọ́ kò wá ní gbà ẹnu kíkíní o káwo tó máa ṣe kíni ká tó máa bú kù pé a tún mú díẹ̀ nú ẹ̀tọ́ rẹ̀ a fún tọ́ da ntí ojú ó bínú nù nínú tó yá fi sí sẹ́yìn òfin ní máa pé àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ tóun náà máa ń bẹ́ẹ̀ òun ni kéèyàn máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́run kódà yìí pe ànábì ọlọ́run sallallahu alaihi wasallam àìpé màláìkà àìpàlìjànú ẹ̀dá ọlọ́run ní gbogbo wọn ọlọ́run ọba nìkan lọ́ba tí wọ́n bá ní yá yá tá a fẹ́ ṣàdúrà Allahu ló gbọ́dọ̀ tẹ̀lé àbọ̀kan náà àwọn ọkọ rẹ̀ ẹ bàbá ọlọ́wọ́ sànù wa ilé kéwù náà wọ́n jẹ́ hákínní fáwọn ọmọ bí afẹ́ fasẹ́ lónìí yá jákíjákíjájájá sọ́lọ̀ níjẹ́ báwọn. olùwà tó ní wálé láàyè àsùnmáwù àlẹ́hùsùnà wàdí wọ́n hù bí hà ó kọ́ tó dá a tó rẹ̀ wà téèyàn gbọ́ tó wé tí gbọ́ ọlọ́run ló kọ́ tó ń jẹ́ nù òun ẹ̀ jákíjákí ọ̀pọ̀lọpọ̀ kódà èyí tó burú ni pé kéèyàn wá tún rúurú eléyìí lọlé ọlọ́run sẹ́mi páàrí fín béèyàn bá fẹ́ ríyàn fín nísìn honourable member the majority leader sẹ́mi pé ẹ ra àwọn aráàlú tí ọmọ bu yín pé ẹ ṣe kan dá ẹ bí máa wí kọ̀rọ̀ yàrá rẹ̀ sẹ́mi pé kọ̀ọ̀kan yín òun náà ní freedom tiẹ̀ ọwọ́ adé ọwọ́ àjòkó níbi tí speaker yóò jòkó kódà ó tún fọwọ́ lé ọkọjá rẹ̀ tán ọkọjá yẹ ẹ mọ̀nà ńgbẹ́ yìí ọba tún wá pè nǹkan mí lẹ́yìn ọlọ́run tún wá di ìlọ́lẹ̀ ọlọ́run sẹ́mi kọ́ kọjá yẹ ẹgbẹ́jà máa kọjá yẹ wa o ọlọ́run má bínú sí wa o ọlọ́run má bínú sí wa o ẹ̀rí nu ti alìmọ́ mọ́ ọlọ́run aláàánú sì ní sẹ́rí ìta àbá mọ́ ọlọ́run ò ní bí wa àmọ́ bá a bá ti mọ̀ ọdọ̀ rẹ̀ o anabi sọlọ lọ sọlọ mu lọ kan ọba rí kan náà àwọn sọ̀hábẹ̀ ọ̀sọ̀kìnì kan mọ́ ọ̀sọ̀kìnì kan mọ́wọ́ ànẹ́bí lè wojú lélẹ́ yìí láì sáájú ààrùn ní ààrẹ kan tó ṣe òun yóò ní ni wọ́n ti ṣe fún un bẹ́ẹ̀ pé ànẹ́bí ní ni kíni ànẹ́bí ní ẹ̀ ń zà yá ajá nídìí.

gbogbo eléyìí ẹja pàtì bàbá jẹ́ mùsùlùmí gidi ẹja béèrè bò láti bẹ̀ lọ́n fún sọ gbogbo ẹ̀ ní bẹ́nu ìsìlámù kí lọ́ọ́ máa wí àdúrà kan bẹ́ẹ̀ ní wí fún yín kọ́ máa dàbí ìgbà tó bọ́ọ̀lẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ lọ́ọ́ bá àwọn ẹ̀mọ́ mú ẹ lọ́ọ́ bá àwọn ọ̀dọ́rẹ́ gbúdọ̀ sí. ànábì sọ̀rọ̀ sọ́làm ní bọ́ọ̀ bá ṣe mẹ́ta rẹ̀ nílẹ̀ ẹjọ́ lè so àbúrúkọ nìkan bọ́ọ̀ bá sì ṣe mẹ́ta rẹ̀ nílẹ̀ ẹjọ́ náà ó bì mọ́ ọ̀ndà protection torí náà gbogbo <laughs> àfi káwọn bàbá yọ̀ǹda <laughs> àwọn àlùfáà dáadáa nù wọ́n ní bísímìlá àwọn àlùfáà nù àwọn àlùfáà tí wọ́n ju ànábì ọlọ́run kí lọ́lọ́run fi ròyìn ànábì bílímọ́ mìíràn rọ̀ ófó rọ̀ hì àwọn làánú mòmìnir bàbá ni a sọ fún yín bẹ́ẹ̀ kẹ́ máa mú lọ lílọ́fẹ̀ẹ́. anabi sallallahu alaihi wasallam ní gbogbo ẹni ọba jí tọ́ba wípé bisimilahi lẹ́bi láyà dùrù màásìmìhì ṣẹ́yìn fil ardi wàlà fìsàmáì wàhùwà sàmì ọ̀làlì. anabi ní bọ́ba wí mẹ́ta bẹ́ẹ̀ láàárọ̀ tó jí tí magrebi jọ náà tó rú òfin ru ọ̀wà ń da protection náà bọ́ ọ bá sì ti sẹ́rẹ́ sáré gbé mẹ́ta míì balẹ̀ ti lẹ́hùn náà tí ọ̀run mi ò fi yọ lọ́ọ́ àárọ̀ ọjọ́ kejì ọ̀wọ́ ń da protection lọ. ẹ ọjà àwọn ọ̀tà béèrè pé kí lèèyàn ṣe nílànà tọlọ́run àti tànẹ́bì. àmọ́ àmọ́ wa àmọ́ wa tọ́ra wa wo ìgbálẹ̀ ẹnìkan sọ̀kan fún mi jó ni ó ní àwọn gbéwìrì kan débì kan àwọn olè nu o àwọn wa bá gbálẹ̀ ẹ mọ̀ báwọn ò lójú kìkan ah, wọn á kọ́kọ́ jí òun lé òun lẹ́gbẹ̀ẹ́ àwa ló so o. ọ̀ya wọn á ní wọn gbé gbalẹ̀ lé lọ́wọ́ ọ̀ya mọ̀ ntọ́ni àmọ̀ ẹ̀sìn wọn yá àwa ni àwa ni wọ́n sọ gbalẹ̀ mọ́ ọwọ́ àgbà ilẹ̀ fà táwọn bá tún padà wá táwọn bá bá ìyẹn ni tí wọ́n yọ bẹ̀rù ńtọ́ dáa yóò sì já lóòótọ́ yóò já torí yóò máa bẹ̀rù pé wọ́n lè ṣe kíni gbogbo ọjọ́ náà bàbá ìmáàmù jẹ́ ń wí kò ní dáhùn. bọ́lọ̀ ti ṣe lọ ńgbà bá bẹ̀rù ẹ̀ yóò ràn ẹ̀dá rẹ̀ sí wa. torí náà kan tún nu ọ̀pọ̀ akànmẹ́nuba díẹ̀ díẹ̀ díẹ̀ lápèjúwe tá a fi máa mọ̀ pé ní wọ́n ní kí lọ́lọ́run ọ̀fẹ́ ti ń jẹ́ ṣíríkù sọ́márì rẹ̀ ni pé ẹ̀tọ́ ọlọ́run mọ́gbàá kò gbé fún kínni kò gbé fún tọ́lọ̀ dá in every respect gbogbo nítorí wọn bá mọ̀ fọlọ̀ là á fún lélẹ̀ yìí ọlọ́run lọ́mọ̀lá ẹ̀rí tí ọlọ́run lọ́mọ̀lá tí mo wí wọn ọlọ́run mọ̀ pọ́ mi èèyàn yóò wù wá kí a ní guidance yá ah, mo fẹ́ ṣe nǹkan báyìí kọ́ da ọwọ́ aníkà nẹ́bí ọkọ wa ní nta mọ̀ sí èyí ni ọlọ́ béèrè alisikara inú tọ́lọ̀ fẹ́ràn nẹ́bí sọ́lọ́ lọ́rọ̀ sọ́lá ní àwádìí gbogbo eléyìí fi mọ́ short cut là ń wá kí short cut ti ọkọ̀ báyàn lọ́dọ̀ ọlọ́run torí náà ẹ dákun gbogbo àwọn nǹkan wọ̀nyí ìgbésà ọwà lábẹ́ ti ń jẹ́ ọ́pọ́sìtì tawhid kọ́dọ̀ ọ́pọ́sìtì nìkan kọ́ ẹ̀rí mojú wí fún yín mo is a kind of opposite tí ò lè kó exist wèjì ń tọ́ ọ́pọ́sìtì fún wọn ò lè jọ gbé ìmọ̀lọ́run lọ́kan àti pàǹkan mi pọ̀ mọ́lọ́run wọn ò lè jọ gbé ọ̀kan ní ọ̀yà àjókòó bọ́kan bá ti jókòó yóò lé kejì ọlọ́run kọ́ wá jẹ́ mi rẹ tàwíìdì ni ọjọ́ jẹ́ tiwa o ọlọ́run má jẹ́ kẹ́bọ jẹ́ tiwa o àtẹ̀bọ kéke àtẹ̀bọ ńlá torí bọ kéke yìí ti bẹ bàbá gbogbo ìlànà nẹ́bí sì kìlọ̀ fún wa ẹ wo bí anẹ́bí sànù wa dé tá a fi mọ̀ pé ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́nà ẹ má bàa fà ẹnìkan wá bá anẹ́bí lọ́kàn sọ́nà lọ́wọ́ ọwọ́ ni wà nẹ́bí amọ̀fẹ́sẹ̀ nǹkan báyìí àmọ́ wa mọ̀ pé máṣá ọlọ́hu wọ̀ṣíṣà bọ́lọ̀ ń bá fẹ́ bẹ́yìn anẹ́bí náà bá sì fẹ́ ní òkú fi ṣeéṣe ànábì ní kí ló wí. tún wí nísìnyí pé máṣá allahu wahdahu fífẹ́ tèmi ti jẹ́ lẹ́gbẹ̀ẹ́ fífẹ́ tọ́lọ́hún ànábì ọlọ́run. ẹ̀tọ́ tọ́lọ́hún nù ọlọ́run ni ó ní pé mi mọ̀ fẹ́ lójú ó gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹja fi èsì o ẹja fi èsì o this is the purpose of our existence and this should come number one at the top of our priority list tá a bá fẹ́ máa tó pé ah, bá a bá tiẹ̀ wá ní táìmù tí ọ̀gbà gbogbo nǹkan èwo ni kákọ́ múnà ìbáàdà láì tàwíìdù yìí ni òun la fi fẹ̀rí kalẹ̀ fún wa pé ńjọ́tọ́lọ́wọ́n ọmọ ẹ̀sìn kalẹ̀ tàwíìdù lọ́kọ̀sọ̀ kalẹ̀ ńjọ́tà nẹ́bí ọmọ aráwọ̀ èèyàn fẹ́ lọ jíṣẹ́ ìṣẹ́ tàwíìdù ló ní wọ́n kọ́ jẹ́ káwa náà wá tó bẹ́ẹ̀ láàfin ìyọnu ọlọ́run níyàn ayé àti lálẹ́ kìlámà abẹ́lọ́run ẹgbẹ́ wíì náà ọlọ́run kojú ó ṣe wá láǹfààní ọlọ́nkọ́ dákun kó ṣe wá mi ní ahli tawhid nínú ẹni tí ọmọ ọlọ́run lọ́kan tí ó wàá sin ọlọ́run ọba yìí lọ́kan ọlọ́nkọ́ wá yọ ọ́ kó lọ́rọ̀ wa ẹbọ kéré ni ẹbọ tóbi ni ọlọ́nkọ́ mọ́sá yàwáyà kó jẹ́ àfi jèrè tawhid wa níyà ayé àti láti kìyàmà lẹ́ẹ̀kan sí mo kí ẹ̀yin bàbá ẹ̀kú gbàlejò wa gbọ́n tá a wí bí mo ti wí ẹnu wọn náà là ń gbà sọ wọ́n tún wá tẹ̀ mọ̀ pé ẹlòmíì tún wá wò pé báwa náà la kọ́ wọn kí ni wọ́n máa wí máa bá dé wọn wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wáyà yín lónìí mọ́lá lùkúmọ́nù gbọ́dọ̀ lídìí wá wá kí yín lé ẹ̀tọ́ yín ni. bí àárẹ̀ àwọn bàbá àtìbí mọ́ àmọ́ nù ìwà nábì tí wọ́n kọ́ nítẹríba ẹni tí máa ti ń tẹríba fọlọ́ mẹ́ ti kọ́ wa bàbá ọlọ́wọ́n máa gbé ga sí ni ẹ̀ tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ gíga ni o olùwọ̀ ní rẹ̀ yín lẹ̀ wíwá tẹ wáyà amáyé rẹ̀ púpọ̀ ọlọ́wọ́n sàn yín lẹ̀ sàn dáadáa gbogbo ẹ̀yin jàmáà náà tẹ gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run ò ní sẹ́yìn lẹ́ni tí ọ̀rọ̀ ọlọ́run ó gbé tí ọ̀tún wọlé tí ó gba èkejì jáde ọlọ́run ó sèmi àtẹ̀yìn lẹ́ni tí ọ̀rọ̀ yóò wúlò fún taasu ire nbɛ ní yaaye àti lálkìyàmà hàdà wàlláhu àdàm wasallallahu wasallam wa baraka ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. كونوا جزاكم الله خيرا آه نسأل الله سبحانه وتعالى لشيخنا ودكتورنا على ما أبدى إلينا من المعروف عملا لقوله صلى الله عليه وسلم من أبدى إليكم معروفا فكافهوا بمثله فإن لم تجدوا ما تكافهونه فادعوا له بذلك نسأل الله مبتهلا أن يتولى رعايتكم وحمايتكم ويعينكم على العدى كم آه، سنة أحييت بعد إماتة وضلالة أخمدت بعد توفد ọlọ́run mọ́ṣẹ́ جاريا وفاوك جزاكم الله كل خير khair آه، قبا دوك فوين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم gbogbo àwa àlùmọ anabi muhammad bàbá wa dọkítọr mo rò pé àwọn yóò yóò bá anabi lọ́jọ́ ń dákọ̀ anabi muhammad ẹja pé sallallahu alayhi wa sallam bàbá wa imam ní korodu a kí yín púpọ̀ ẹ dákun jama ọjọ́ ti lọ púpọ̀ àmọ́ ẹni tí ó bá wá sí òde báyìí ládùúrú gbogbo ohun tí a rí níbí kọ́mọ́ wa ní kankan tó wú lérí kóńtò òun bá délé tá má kí káàbọ̀ kọ̀ kó dáhùn. ìdá mọ́lìmọ́lì wàlá wàgá balimọ́lì wàlá wàfùtàrà sàtúrọ́bà. fàṣà àlà àǹfààdọ́ ìní ìsàmánù wàhá ìròyìn náà sí. màá ń tàrà kàlíjà wá. ìkẹyẹ ọ̀kan lówó mi lérí púpọ̀ ní ọ̀sán yìí ẹ̀yin àlùmọ́ anabi muhammad ẹ̀dá gbogbo tí yẹn ti ń yẹn pàtàkì tó wà níjòkó mo kí yín púpọ̀ àmọ́ gbà kan bọ̀ wọn kọ̀dọ̀ wá béèrè wọ́n fùtàrà sàtúrọ́bà. ìdá malimari wala. Allahu akbar. Wagaba limari umu. Baba doctor. Wà kutara sa turaba. Ẹjọ́ yé wa ní ọ̀sán yìí pé. Allahu akbar. Wà káyìrò náà sí man taraka li jawaba. gbogbo ẹrù tí yẹn bá jì láyé tí ọba ti fi sọlọ́run bẹ̀ ṣí ọ gbogbo ẹrù náà. èyí tó wé mi lérí ni pé. إن بعد عن كتاب الله إن بعد المسلمين عن كتاب الله جعلهم يعيشون في تذلل وتشرذم ويتقلبون بين نهود وانحطاط ما أن بأيديهم السيف البقارة والرمح النفاذة لكنهم لا يجدون استخدام سلائهم فانقلبوا صاغرين مستضعفين مستذلين الله اكبر كبيرا ẹ dákun àlùmọ anabi muhammad gbogbo ẹni tó bá lọ máa ń lé tí ò tí ì fi sílé kéwó kù díẹ̀ káàtó ẹjẹ abára sọ tọrọ dókítà láwọn gbó tọrọ wá síbí yìí ni wọ́n ti sọ fún wa. bọ́ ọ bá lọ máa ń lé mo fọkọ bẹ̀rù ọlọ́run kan láṣìírí nílùú tí a ti wá bàbá ìmáàmù Eru ọlọ́run tá à ń wí yìí kọ́dà mi bá dákọ̀ rẹ̀ níbi ọ̀fẹ́ mọ́sẹ̀ nìkan nàìjíríà tó mọ́ ń tọ̀hún. ọwọ́ àjòkó nínú ọgbà gbogbo kòròdú yìí ibi tọ́kọ́ létí. ìwọ̀n ń bọ́ lọ́ọ̀yà rẹ̀ sọ̀rọ̀ ọ̀kan nínú àwọn àkẹ́ ọlọ́run tó bí wọlé nínú ọmọ wọlé sọ fún pé ìwọ náà wò ọ̀kan náà ọmọ mi La ilaha illallah. afa ismail. ayakumullah. ìgbà kan bọ̀ tá a padà kú láyé. ìgbogbo ibi tí kálukú bá rán mẹ́. ọmọ rẹ̀ ó padà jí sáfáyé pé tí bàbá mi rán mi ni. tàtà àlà fàdọ́ ilé ìsàmánu wà khairu nasi man taraka lè jà wá bàá wà khairu nasi máa ń tàrà kálí ìjà wa bá. kò sápalẹ̀ westerners àwọn èbó ẹlòmíín wo wọn títí ọ̀fẹ́ lè pè wọ́n lọ́lọ́run kí kí lè bó ṣe láyé tí ò ní sample fún gbà tó fẹ́ ṣe bó ní ká wá fi ọlọ́run tí ò ní sample fún gbà tó fẹ́ ṣe gbogbo ohun tó ṣe láyé. ọmọ rẹ bá tí wọ́n ń sọ èbó yóò wá dàbí gbọ́n sílẹ̀kùn àlejò náà fọ́ fẹ́ lómi and you can see my child is now picking ọmọ rẹ wá dọmọ ọdún mẹ́wàá kọmọ suratul Fatiha ké o tilẹ̀ kọ́ni kọ́ ọmọ sunkún kọ́ wá béèrè kí ló dé tó ń sunkún kọ́ ọlọ́ọ̀ lẹ́yìn ni. ẹ dákun ẹ̀yin bàbá wa bàbá wa gbàrà ni òun la lẹ́tara aláàjì wa Lukumanu tí wọ́n fi ránṣẹ́ sí lọ́rin àjọ wa ń lé kéwọ́n ní lọ́rin àkùnsásìkò dókítọ̀ àmọ́ Lukumanu ma ń máa ń nà náà àmọ́ kò lè nà mí má nífẹ̀ẹ́. bọ́bá lọ́wọ́ ọ̀ àjọ wà ń lọ ní tá à ń jẹ kàǹgú àṣekálẹ̀ níta dáadáa kọ́ fún bàbá wọ gbàrà ni ẹ dákun tí kálukú ṣe lọ́la kálukú náà ma fọ wa rẹ kó ma gbìyànjú ẹ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ẹ jáde jazakumullahu khairan ẹ ah, ah, ah, eh, díje wọ́n ní bórí bá ti gbéyàwó níbi ní òun bá ti tóbi tó lòun fẹ́ so yóò bàrà fi àwọn èèyàn jẹ́ ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún yín o wàláhì wọ́n sọ̀rọ̀ náà ó sì yé wa dáadáa kò ní bàjẹ́. ọmọ ọmọ ìlẹ̀kẹ̀ ọlọ́mọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ṣe dáadáa fún mi wọ́n béèrè pé bó ni ká ti ṣe ti àwọn ẹnìkan yálà àǹfààní àbẹ́lòmíì tí ń fọ ọ̀tẹ́ẹ̀lì fíútsọ̀ wa pé báyìí ni yóò ti rí àbí báyìí kí ni ojú tí láàmú fi wò ó. الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه kí èèyàn máa sọ pé òun máa bọ́lá ẹnìkan ó ti rí àti mẹ́nu bàálẹ̀ kan wípé ń tí olúwa ọ̀fẹ́ ni ntòsí fa tó fi rí bẹ́ẹ̀ ni pé ara ntọ́lọ́n fi ròyìn rẹ̀ nínú alukur'an kẹrin òun ni pé wà á ń dàhú mafati xulbayibi mafati xulbayibi láàyè alamuha illahu ọlọ́ni inú ròyìn ọlọ́run ni pé gbogbo kọ́kọ́rọ́ ìkọ̀kọ̀ ìyẹn ni pé ń tà rí ti ń bọ̀ ọlọ́run lòun lòun mà ẹnìkan máa fòun. ewu ti ń bẹ́ ń bi kéèyàn ó kóun mọ ntọ́lọ́run lẹ́nìkan ọ̀mọ̀ yìí ìyẹn ni pé àkọ́kọ́ ewu ti ń bẹ́ ń bẹ̀ ni kéèyàn ń pe ń tálùkùrá ni wí ò rí bẹ́ẹ̀. torí ká tiẹ̀ ké sọ tẹni ká tó sọ tẹni tọ́lọ̀ yẹ̀ wò afẹ́ pàkíyèsí ẹni tóun náà jòkó ti ń yẹ nǹkan wò pé kíyèsí ọ̀rọ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run lẹ́nìkan ọmọ ọ̀la kọ̀kọ̀ àfòun ọlọ́run ìwà sọ pé wọ́n mọ̀ ọ́ sọ́ọ̀ máa sọ pé ntọ́lọ́run wínú àgbà nìyí kò rí bẹ́ẹ̀ kí sì ní dájú ẹni ọba kọ̀rọ̀ sọ́lọ́run lẹ́nu tọ́lọ́rọ̀ ọlọ́run ò rí bẹ́ẹ̀ nú àgbà nìkẹ́rì bẹ́ẹ̀ni yìí bá fẹ́ bára rẹ̀ sòdodo ọ̀rọ̀ ọ̀nà ò lè dáhùn ẹ̀wá rẹ̀ ni tọ́lọ́ yẹ̀ wò ipò tí islam dúró lórí eléyìí òun làdí ìdá nàbì tá a ti kà fúnra wa ni alánàbì lẹ́ni ọba lọ yẹ nǹkan wò lásán fógójì ọjọ́ ni ó fi kírun ọlọ́run ò sì ní gbà mélòó làwọn amọ̀tẹ́yìn ó kí tọ́lọ́wọ́n gbà òun náà tí ó tún máa ju fọ́tì fọ́tì nù rẹ̀ nù kọ́lọ́wọ́n dákun kọ́sàmọ̀lẹ́mí àtẹ̀yìn o bó ti jẹ́ nìyẹn lẹ́yìn ìgbà náà nínú ni wípé ìbéèrè mi tún wá wípé ǹjẹ́ àwọn olùmọ̀tí wa mà sí àwọn àfa ǹjẹ́ a lè lọ bá wọn nípa wípé ká sọ pé ẹ dákun ẹ bá mi ṣe àdúrà lérògbà wípé wọ́n súnmọ́ ọlọ́wọ́n ọba jù wá lọ kí ni ojú kí ìsìlámù fi wo eléyìí náà. ìbéèrè yìí òun lọ bọ́ ságbọ́n nta ń pè ní àlùwàsílà nínú mà sẹ̀ríà nínú mà bá a ti sin lọ́hùn kí lọ́hùn fẹ́ kí lọ́hùn ọ̀fẹ́ òun ni pé ǹjẹ́ a lè fi nǹkan kan ṣàkàsọ lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run a fẹ́ béèrè nǹkan báyìí ká wá lo nǹkan kan bí àtẹ̀gùn pé ká bá a tètè rí nǹkan yìí gbà lọ́dọ̀ ọlọ́run oríṣi ọ̀nà méjì ni wàsílà pín sí olúwa yọ̀ǹda ká lo àwọn nǹkan kan pé o lè fi nǹkan báyìí tọrọ nǹkan lọ́dọ̀ mi ọ̀tẹ̀ mi lọ́rùn bẹ́ẹ̀ tọ́lọ́mbà sì ti lọ́tẹ̀ òun lọ́rùn ta ní ọ̀pẹ́ ọ̀tẹ̀ òun lọ́rùn kò sí àwọn míì wá ń bẹ àwa lè pé ọyẹ kọlọ́hún ọtí ọlọ́run lọ́rùn bọ́ bá sì ti ní ọ̀tẹ́ lọ́rùn kí ló yá sí kàparu bẹ́ẹ̀ náà jù ẹ alihamudulilayi sẹ́rí inú tó tẹ ọlọ́run lọ́rùn onírúntẹ́ béèrè yìí bẹ́yìn abá rí i pé ẹnìkan súnmọ́ lọ́hùn àwa náà máa ń tá àfi súnmọ́ lọ́hùn o kí ni jẹ́ pé èèyàn súnmọ́ lọ́hùn òun nìkan jẹ́ lẹ́sìn ọlọ́hùn kèsì pé ní táwa gan mọ̀ pé ntọ́lọ́hùn ọ̀fẹ́ ní í ṣe lápèjúwe nísìnyí ẹni tá àyè rí wá kírun jàmọ́ mọ́sálásí kọ́dà lómi wọn lè wòlíì ní bàbá gbẹ́gílẹ̀ fi mọ̀ pé kọ́dà wọn máa jẹun lọ́sàn-án àwẹ̀ <laughs> mìtọ́ ọlọ́run gbà fún wọn dé ọlọ́run ọ̀gbà fún wọn o ṣètò ṣékùlù eh, eh, sàmìtẹ́míyà ní alfurqanu bayna awliya irrahman wa awliya ash-shaytan ibnu tẹ́míyà léèyàn lè jẹ́ wòlíì àmẹ́bẹ̀rẹ̀ pé wòlíì ti ta ni wòlíì tọ́lọ́hun arrahmanu ni àbí wòlíì ti ash-shaytan àmẹ́nita bá rí ní tá a fi mọ̀ pé yẹn súnmọ́ lọ́hùn a ẹni ọlọ́run ni bó ti lágbára mọ́ ntọ́lọ́hun fẹ́ ní í ṣe yín sì máa sá fún ntọ́lọ́hun ọ̀fẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba ni ọba mo bẹ́ẹ̀ kéèyàn pé à ń tọrọ nǹkan báyìí lọ́dọ̀ ọlọ́run o ẹ̀yin náà bá ń tọrọ ẹ̀dákan ẹgbọ́ bí mo ti wí wọn o èmi náà ń tọrọ wọ ni pé ara ń tọ́lọ̀ ń lò fún bí òun lè fi bínú sẹ́dá rẹ̀ òun ni kọ́ ọmọ nígbà kan tó fi ń tọrọ nǹkan lọ́dọ̀ ṣe gbọ́ mi yé ọba tó di lọ́la tó tún wá òfun ọba dọ̀tún la ojú rẹ̀ ó yí padà àbí kò ní yí padà tọlọ́n kọ́hún ọlọ́run ní mo fẹ́ kẹ́ ẹ máa wá bá mi kẹ́ ẹ máa béèrè kẹ́ ẹ máa béèrè gbogbo ọjọ́ téèyàn bá ti lé mi ò ní ní béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run lòun bínú sí torí náà ìta ń wí èsè pé kéèyàn ọmọ mọ̀ nǹkan tọrọ lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí òun gan ọmọ kóun lè bẹ lọ́hùn pé ọlọ́run mọ̀ fẹ́ nǹkan báyìí àfi ẹ dákun èlò ní ọ̀nà mi <laughs> ẹ dákun nǹkan báyìí kí ni ọ̀nà wa gbogbo ẹni tí máa ń ṣe báyìí ọlọ́run lòun lè bínú sí o àmọ́ wá láì fi bẹ́ẹ̀ bá ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run mọ̀ wá rẹ́ni tí mo rí i kó súnmọ́ ọlọ́run jù mí lọ kí wọ́n á gbé ẹ̀dákun ẹ̀bẹ́ mi náà tọrọ nǹkan báyìí èmi náà ń tọrọ lọ́dọ̀ ọlọ́run o. adìyí mẹ́ntòrò kìlùwàsílà àlùmọ̀ṣòrùwà nínú àwọn ọ̀nà wàsílà tọ́lọ̀ ń faramọ́ tànàbì faramọ́ òun lélẹ́yìn na àwọn oníbèrè wọ́n béèrè wípé la rìbá kí ni ewu tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan tí Islam fi ní ká mẹ́ta jazakumullahu khair. mo rò pé gbogbo wa máa ń tí wọ́n ń pè ní rìbá òun ni interest àbí usury owó èlé lédè wa Yorùbá ìsìláàmù ọ̀fẹ́ kọ́dà ìsìláàmù nìkan kí ọ̀fẹ́ gbogbo ẹ̀sìn táwọn anábì ọlọ́run mú wa kótó kan tà anábì wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo anábì ọlọ́run lọ́lọ́run rán pé èèwọ̀ ní kéèyàn gba rìbá èèwọ̀ ní káfùnyàn rìbá kọ́dà ń bẹ nu bíbélì bẹ́ẹ̀. ó ń béèrè yìí wá béèrè pé kí léwu ti ń bẹ́ ń bẹ̀ gan tọ́lọ̀ fi ní kí kàmọ́gbà ìbéèrè tọ́ dáa ni sẹ́rí gbogbo ntọ́lọ̀ ń bá ní ká mẹ́sẹ̀ láyé ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ pé kọ̀sáburú tá a lè ṣe fọ́lọ́run látara bá a bá ṣe àmọ́ àṣàburú fún ẹ̀dá ọlọ́run bíi tiwa náà àjẹpá nfààní orí ara wa ni bọ́lọ̀ ń bá ní ẹ mọ́gba ẹ mọ́jẹ rìbá ẹ mọ́gba rìbá wàdáyà nfààní orí ara wa ni. sẹ́rẹ́ ni tọ́ba ti kọlù gbọ̀ọ́rọ̀ rìbá tà ń wí yìí òun ni wàá sí òótọ́ lẹ́nu ẹ̀ <laughs> ọ̀nẹ́rẹ́bù jọ́sìn ẹni tí ó ti nílérí tí ò ní mọ́ látàrí kíni látàrí interest òun ni ẹ fi pé ìjẹun ń bẹ ń bẹ àbí kò sí kọ́dà bí ọ̀gbẹ́ kéwú yóò ṣe wá sílẹ̀ fún yín tí tí ó dùn ju tààfà lọ. nínú àwọn tí wọ́n rí pàṣán rìbá tí wọ́n wá ṣe wá sí rẹ̀ fún gbogbo ayé wá sílẹ̀ lápẹ́ òun ni general olùṣègùn ọbásanjọ́ olórí orílẹ̀-èdè yìí lánàá. ǹjẹ́ lè wádìí ni o ọ̀rọ̀ tí president Obasanjo, as a president the gen president sọ ọ́ ta ni wípé if you ask me what the worst thing in the world is i will say it is interest. ọbásanjọ́ níbẹ̀ yẹn bá bí mi pé gbogbo nǹkan tó burú láyé which one is the worst of them all èwo ló burú jù ọbásanjọ́ ní bí yẹn bá bí òun béèrè yìí òun ọ̀ sọ pé interest rẹ̀ ẹ wá ní kí ni bàbá rí lọ́bẹ̀ tó fi wà rọ́wọ́ mo fi lẹ́ni tí pàṣẹ gbogbo ẹni tí ó mọ̀ pàṣẹ rè bá ní ló fi rò dà ọbásanjọ́ ní nígbà tó ń wà as president nàìjíríà ẹnìkan ò lè ní access sí rẹ́kọ́ọ̀dù àtowó tí nàìjíríà ní àti gbèsè tó jẹ tó jù òun lọ he asked for the record pé ajẹ́gbèsè ajẹ́gbèsè èló la yá ó ní wọ́n ti sọ̀n rẹ́kọ̀d ni pé nàìjíríà ya gbogbo ntí a ya pátá títí di nineteen ninety nine náà lọ́bàṣánjọ́ ju olórí orílẹ̀-èdè ilẹ̀ kejì ní wí o five billion dollars how many billion dollars five billion dollars kọ́dà ẹ̀ lè lọ gúgú ọ̀rọ̀ tí ń wí lórí íńtánẹ́ẹ̀tì díẹ̀ láti verify general ọbásanjọ́ lòun tún wá béèrè for another record ibà àti ń san government after government ni wọ́n ń san wọ́n ń sábìsì debt wa èló láti san èló ló kù ó lóun discover pé a ti san a total of twenty eight billion dollars in servicing a debt of five billion dollars. kèétan ah, bọ́lá ẹgbẹ́ yìí ò ní bọ́yá ọbásanjọ́ ò ní gbé bí wàá sí what's the worst thing in the world is òun wá ní ah, ah what twenty eight five níbo ni twenty kólọ́lọ́ àrùn wa ni sọ́ọ̀rì sà kò tí ì tán o eh, eh. and we still owe sixteen billion sẹ́rí pé what the world say in the world bí wọ́n bá bí yàn lóòótọ́ is interest nígbà tí pàṣẹ wọn kẹ́nìkọ̀ọ̀kan ẹ̀yìn tí ń kàn wá gbogbo ń tà ń bá yí kìdìsí náà interest kún un gbogbo à ń yáwó à ń five billion ẹ wo iye tá a padà san almost forty four billion bàbá sì san gbà wọn báyìí kò ní la tún fẹ́ san bóyá yóò ti di eighty billion torí náà lẹ́yìn kọ́lọ̀ ní ọ̀dà aburú ńláńlá ni mo fi ní lẹ́yìn tó bá sanjọ́ yìí ẹ̀tún wádìí ládùúgbò tí àbí lù yín bàbá kan tó ti nílé tí ò ní mọ́ òun ni ẹbí pèsè wù mẹ́ bí rìbá bí òjì. ọlọ́mọṣẹ́ àjárí yín pẹ́ oníbèrè yìí oníbejì ni wọ́n ṣe wọ́n nígbà tí ẹ̀ ń bá a sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sọ ẹ dárúkọ àwọn ọkùnrin méjì tí kan wà lìjẹ́nà torí pé torí eṣinṣin ìkejì ó sì wọná tóní náà ni ẹ bá wọn ti dárúkọ ńgbà tọrọ pọ̀ tàà lìjẹ́nà àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ṣe àlè ṣe court marriage àbí ká gba sàtífíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ní tẹ̀rí accord pé láti fi back up pé àwa náà ṣe wedding ó bí for the purpose of travelling and all that things like that so kí ni islamic reason. ẹ ṣeun ìbéèrè alákọ̀ọ́kọ́ àsìkò lọ́jẹ́ kí n kàn lọ bi tí ọ̀pọ̀lọpọ̀ tí mo sọ mo kàn lọ bi pọ́ìntì tá a fẹ́ lọ ni. àmọ́ ńgbà tẹ́ ti béèrè yìí ọ̀dà ká sọ débẹ̀ náà ànábì sọ̀rọ̀ sọ́làm ní àwọn méjì ẹnìkan tàtàrà náà àtàtàrà ìsinsin ọ̀wọ̀ náà àti sọ tiẹ̀ òun lẹ́ni tó ní à ọkàn fojú ọfojú kéré ẹ̀ ṣé sinsin ni ní orúkọ òòsà yìí <laughs> gbogbo ntẹ̀yìn bá pa ló kọ̀ọ̀kan mi lẹ́yìn ọlọ́run ọ̀sẹ̀ bọ̀ kọ́ra bó jẹ́ sinsin ẹnì kejì wa ní à ẹ̀rí mi o kọ́dà bí o tó ṣinṣin kọ́dà bí o ṣe kíni bí o tó ṣinṣin èmi ò lè pa nǹkan kan ló kọ̀ nǹkan mi lẹ́yìn ọlọ́run ọ̀nà à ń bọ́ sọ̀rọ̀ ń pé kíní wọ́n bá gbé orí ẹ̀ anabi ni tó sọ ọdọ máa nìyẹn náà òun kọ láti wọn náà wò ó pé à kóde ṣinṣin torí ntọ́lọ́ ń fẹ́ lò láníyàn rẹ̀ òun lolúwa fi ní láyé àná lọ́ha lòlùmùhá wà lá ìmá wà ẹran léyà tó ọpa kò sí tọ́lọ́wọ́n ọ̀fẹ́ jẹ̀sí kò sí jẹ́ ọ̀fẹ́ ẹran sí ẹ̀yin náà lẹ́jẹ̀ nǹkan yín àmẹ́nu tọ́lọ́wọ́n fẹ́ ni pé nílò ọlọ́run nǹkan ní tóbi ni ó kéré ni lẹ́yìn bá ti lè pa ló nǹkan míì lẹ́yìn ọlọ́run ọ̀dà nǹkan pọ̀ mọ́ o torí náà bá di ìsìn òun ti rí nu ìbéèrè ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn oníkóòtù wọn jòkó yìí honourable justice kamal kamal ibn abdullahi ẹ àwọn ó tún lè ṣàlàyé rẹ fún wa tí ẹ bá yẹ pé kò sásìkò àmọ́ ẹ jẹ́ kí n gbẹnu wọn sọ́wọ́n ba àsìkò yìí náà alhamdulilayi àtàwọn àtẹ̀mí náà you must know lawyers làwa méjèèjì náà bá a ti kéwú náà la ké òfin. ntí à ń ṣe nàìjíríà kò síbi kankan tó gbé sàtífíkẹ́ẹ̀tì máríèjì mọ́sálásí dé tí ó wọ̀ ní òfin because òfin wa recognize ìyàwó tá a ṣe lójú ọ̀nà ẹ̀sìn wọ̀rọ̀ wa mọ̀rú ẹ̀sìn tí ọba fi ṣe tí mùsùlùmí ọmọdé nìkan halẹ̀ mọ́ àbí dẹ́rùbà ń pé ẹ ẹ tí properly document marriage yìí àbíkẹ́ wa court ọ̀rọ̀kọ̀rọ̀ ni òfin nàìjíríà títí di bá a ti ń lò lọ yìí ọ rẹkọgnáìsì pé béèyàn bá fẹ́ra wọn lójú ọ̀nà téèyàn fi fẹ́ra wọn ní nu mùsùlùmí ẹ̀sìn fún wọn ní sàtífíkẹ́tì béèyàn bá tẹ̀ wá tún dé ládé irú ọ̀dọ̀ wa ń kó ara ọlọ́jẹ̀ gbàdúrà di wa yóò bá lọ ọ̀dọ̀ àwọn honourable justice sẹ̀ríà kọ́kọ̀kọ̀ àfi yóò iṣu marriage certificate. ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí látara ignorance àbí àyíkántọ́ yẹ káka kún lẹ́yìn ìgbà tó gba tàbí tọ́lọ́hún tán ìyàwó tún wá pé àfi káwọn lọ gba di kóòtù náà kí wọ́n á sọ ewu tó wà ńbẹ̀ fún ọ bọ́ọ̀ bá mọ̀ ewu tó wà ńbẹ̀ by law tí ọba ti lọ lọ ṣerú márìèjì yìí fúnra ẹ ló ti nullify márìèjì táwọn àfáà ṣe kọ́ làbláwú kọ́ làrọ̀ṣù à ń dé tọ́ba dọ̀la èyí tó kọnu súnà ọlọ́run òun ni kọkùnrin ní kọ́ máa kú láyé súnà ọlọ́run bẹ́ẹ̀ bá wọlé kọ̀ọ̀kan nísìnyí ẹ rí i pé ẹ ka mẹ́wàá kẹ tó kankan kan la gbé a bàbá lọ a ìyàwó kú lọ́wọ́ àfọ̀kọ́lẹ̀ bọ́lọ̀ tí ma sábà tó nù bọ́ba tó tiẹ̀ náà bẹ́ẹ̀ ó ti dẹ̀yìn rẹ̀ rú látọjú ayé rẹ̀ torí pé pẹ̀lú court marriage yìí nìkan certificate ìyàwó rẹ̀ ní lọ́wọ́ yìí ó lè lọ pé ní kò sí ti ń jẹ́ ogún o pé ẹ faraidu kan ṣẹ̀ríà kan ní ẹ fún bàbá kan nìkan ẹ fún ìyá kan nìkan ẹ fún ẹnìkan ta ló lè validation rẹ̀ bẹ́ẹ̀ ìwọ ni o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni obìnrin yìí lè tò lọ́nà tí ọgbà tó and ó ti fún un ní weapon tó wà potent enough to do that pẹ̀lú pé wọ́n kàn rúkẹ̀ ẹ̀bí kí wọ́n kàn fún wa ní ìwé ẹ̀rí. kọ́dé yìí tí ọ̀pọ̀lọpọ̀ náà padà ń wá ń rí lójú ayé jẹ kó tó kú náà ọwọ́ afẹ́fẹ́ ìyàwó kejì. o <laughs> tó bẹ́ẹ̀ o ṣé kí ni o tó bẹ́ẹ̀ tọ́ ọ bá ti ní sàtífíkẹ́ẹ̀tì court marriage lọ́wọ́ òfin ọ̀gbọ́ láyé ìtumọ̀ court marriage nù one man one woman. <laughs> tọ́ akarabọ́kọ̀mọ́lọ́ wọ́n ní kọ́dà kò pé sọ̀rọ̀ high court kọ́dà ò lè lọ lower court wọ́n fẹ́ fẹ́ dùsọ́ọ̀bù márèèjì tí wọ́n ṣe ní registry high court torí náà a lot of dangers lọ́wọ́ inherent ìnítọ́mọ ọ̀pọ̀ ọlọ́pọ̀ mùsùlùmí lọ tó wọn ara pọ̀ mo sì ń repeat ẹ̀ kò síbi tí o lè gbé sàtì ẹ̀ Eh, mọ́sálásí dé ibi tí wọ́n bá ní ti kóòtù làwọn nídìí go and get that of sharia court of appeal òtìyẹ sharia court of appeal lè ṣe kóòtù abẹ́lé honourable justice bẹ́ẹ̀ ti rí tí wọ́n ń fáyà tí wọ́n ń ṣe wá síhun ọlọ́pàá nù lẹ́yìn wọn o status george high court ní sharia court of appeal card if you are a grand cadi of a state you are like chief, chief judge of that state bọ́lọ́pọ̀ ó di tẹ̀lé gbogbo adájọ́ high court ní tẹ̀lé adájọ́ sharia court yìí náà torí náà ẹni tó bá fọrùn ara ẹ lọtọrùn ara ẹ bọ wàhálà ni òun lọtọrùn ara ẹ bọ o. Allahu akbar. jazakumullahu khairan. lábẹ́ bẹ́ẹ̀ oníbèrè bèrè wípé ẹ bá wọn sọ̀rọ̀ nípa at-tawhid a máa gbọ́ nǹkan kan náà ní al-ikhlas kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì yìí àtàwùhíd ojú kan náà méjèèjì àmọ́ tàwùhíd kó nǹkan míì sínú yàtọ̀ fún tó tún kún ìkíláàsù ni àti ìkíláàsù àti tàwùhíd ojú kan náà wọ́n lọ lọ́nà wò tàbá ní tàwùhíd ìtumọ̀ ẹ̀ ni pé ìmọ̀ ọlọ́run ní ọ̀kan ìsìsìn ọlọ́run ní ọ̀kan bàbá ń sọ̀rọ̀ ìkíláàsù ìtumọ̀ ẹ̀ náà ni pé gbogbo ẹ̀sìn rẹ òun mú aspect kékeré ní ìsìn ọlọ́run nìkan tàwíìdì ó kó sin ọlọ́run nìkan sínú yóò tún kó ìmọ̀ ọlọ́run nìkan sínú àmọ́ n ní ni pé gbogbo ẹ̀sìn rẹ a gbọ́dọ̀ kẹ́fìn ọlọ́run ọ̀gbọ́dọ̀ kẹ́fìn náà àníyàn rẹ kó o tún ṣe nítorí nǹkan mi àyàfi kọjá nítorí ti ọba nìkan òun lẹ́ẹ̀rí ọ̀rọ̀ rìyáwù táwọn bàbá wa ìmáàmù wí torí gbẹ́ngbà tó o bá ń kírun tó ṣe pa níyàn rẹ ní pé káwọn èèyàn fi máa yìn ọ́ pé áà ah, tí wọ́n bá ń kírun báyìí áà ah, tí wọ́n bá ń tàǹkàrà báyìí àjẹ́ pé ìkìláàsù sínú ẹ̀sìn rẹ kìí ṣe torí tọ́lọ́n nìkan ló fi ń sìn torí náà àwọn méjèèjì ọ̀yàtọ̀ wọ́n kàn fẹnu jura wọn lọ ni wàláhù jàǹdà àná. àyẹ̀kùnmọ̀lá ó sì kù ẹ bóyá ká béèrè kan sí torí ẹ̀yin náà ti mọ programu wa àsìkò ọ̀run náà ti tó tó ẹ má bínú ẹ alihamudulilayi wọ́n sì ti fún wa ní ìró dùnú ipe halkọ̀mbẹ́ńbì ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ ṣe rọrọ̀ tàwíìdù ọ̀rọ̀ ṣíríkù bàbá jòkó ń bí wákàtí mẹ́wàá lónìí àní sọ tán àfi bẹ́ẹ̀ náà bá sì gbọ́rọ̀ wákàtí mẹ́wàá ẹ gbàgbé gbogbo ẹ̀ <laughs> lẹ́ẹ̀kan náà àfi kéèyàn máa wá lé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ètí ọba tún yé ẹ máa wá béèrè ọlọ́run ó sì rọrùn bẹ́ẹ̀ fún yín ẹja gbẹ́yẹ ọ̀kan sí. náà mọ̀ wọ́n ní ọdún káyókáyó tí wọ́n máa ṣe ìwé kí ni ojú tí ìsìlámù fi wò. tọ́ ẹ arọ ọ̀nà madakilu ṣetán madakilu ara àwọn alẹ̀kùn tí ṣetán ní sí kalẹ̀ kọ́lọ́nkọ́ bá wa tì ọ̀kan lélẹ́yìn náà sẹ́rí tí islam wí ń pa káyókáyó òun lọ́pọ́sìtì ti ń jẹ́ káyókáyó yìí o sẹ́mi pé tán bá ní káyókáyó kéèyàn jẹun náà àbí. bàbá yìí pa ló kọ tá a tó kọ tí islam sọ ọjọ́ tá ń pè lọ́jọ́ káyókáyó yìí kí ló kọ tó sọ má jẹun má jẹun má gbàwẹ̀ má gbàwẹ̀ wàláì bá nàbì ti wí mi sọlọ́ọ̀sọlọ́ àwa wá ní káyó káyó àmọ́ èyí tó lọ fẹ́ràn anabi sọlọ sọlọ ní pé anabi ó dé báwọn ará madina wọn a máa gbààwẹ̀ ní ọjọ́ tá à ń pè lọ́jọ́ káyókáyó yìí anabi wa lè ṣe tẹ́ ń gbààwẹ̀ yín yahudi wọn a ọjọ́ yìí lọ́lọ́run la anabi musa ọjọ́ yìí lọ́lọ́run ṣe báyìí fún anabi báyìí a anabi ní nahanu awla bi musa minkum àwa lè yan musa yìí kọ́ anabi sọ̀rọ̀ sẹ́lẹ̀m ní kọ́dà bọ́ bá dọdún tí ń bọ̀ la àsùnmọ́nà tààsẹ̀ ọjọ́ kẹwàá yìí nìkan kì í gba kì í gbàjọ́ kẹwàá kì í tún gba ọjọ́ kẹsàn-án pẹ̀lú ẹ̀ níbo wá ní káyókáyó ti dé torí náà ẹ dákun irú ọjọ́ òní tí a wà yìí bí wọ́n ti kà á lọ́dún yìí mo rò pé àwọn kan ka òní kún mẹ́wàá àwọn kan sì ka òní kún mẹ́sàn-án ẹ gbogbo eléyìí téèyàn bá kanu méjèèjì kọ láìsí àwọn ẹjọ́ tí à ń sùn gan òun lọ́jọ́ kẹwàá anabi sọ̀rọ̀ sọ́lá mu ajé àmọ̀ pé àwọn yahudi báwọn bá gbà wẹ̀ yìí ọjọ́ kẹwàá nìkan ni wọ́n gbà bẹ́yìn ọba wa gbà títí òfin ní jọ bí àwẹ̀ yahudi lànàbí fi ní gbà àwẹ̀ ẹjọ́ kan bẹ̀fọ́ rẹ̀ bẹ́yìn ọba wa ra àwẹ̀ ẹjọ́ kan gbà bẹ̀fọ́ rẹ̀ ó lè gbà àwẹ̀ ẹjọ́ kan ní. Ni ẹ̀yìn rẹ̀ bọ́ bá ti ṣèkan nu méjèèjì yìí o ti bá súnà nábì lọ yẹn ni pé kèé ṣe pé wọ́n àwẹ̀ Yahudi ọjọ́ aṣúra nìkan òun ló fi jẹ́ pé béèyàn bá gbà àwẹ̀ lónìí kó ní ọ̀la inú kó ní nine and ten lọ́la àbí kó ten and eleven béèyàn bá ti gbà tànánà àjẹgbọ́gba nine ten and eleven kọ̀láì sí náà torí pé anabi pilẹ̀ wí pé sọlọ́láhu alùsọ́lá oṣù muharramu láti bẹ̀rẹ̀ rẹ̀ dóparí rẹ̀ oṣù téèyàn máa fi gba àwẹ̀ ni. another point tí n fẹ́ clarify bí ni pé òní ni saturday. hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam nù sunanu tirimidi anabi ni ẹ má gbá àwẹ̀ ẹjọ́ sátidé o àyàfẹ́ tí wọ́n bá ṣe lọ́ràn yàn fún yín àdìsí anabi sọlọ sọlọm kìí wá takora wọn àwa ni ká gbàgbọ́ yìí rẹ̀ anabi wa muhammad sọlọlọ alayhi wa sọlọm nínú bukhari àti muslim tọ́lágbájú kútìrìmìdì lọ pẹ̀lú anabi hurera sọrọbi allahu anu abu hurera gbàdìsí wa lọ́dọ̀ anabi ó ní anabi sọlọ sọlọm ní ẹnì kankan yóò gbọdọ̀ dáwọ́ ẹjọ́ jimá àyàfi kọ́ gbàjọ́ kan before jimá àbí kọ́ gbàjọ́ kan after juma ìjọ wo ni jọ́ kan after juma òde ni. anabi sọ̀rọ̀ sọ́lá mu wá wọlé bá juwèríyà bíntu alḥàrìsì ìyàwó anabi sọ̀lá sọ́lá ọjọ́ yìí jẹ́jọ́ jimá. anabi retí kí juwèríyà ọ jẹun pẹ̀lú òun juwèríyà lòun gba ààwẹ̀ anabi ní asumti am sọ̀gbàwẹ̀ lánàá ọlọ́wọ̀n gbàwẹ̀ àtọ̀sùnmínà gàdà sọ́gbàwẹ̀ ní ọ̀la ọlọ́run ọ̀la ni àwẹ̀ lọ́la anábìíní fa áfírì yá gàtò nínà nba ntagbo rẹ́ra náà gbà wá mu lọ́dọ̀ anabi sọ̀rọ̀ sọ́lá pé àìdáwẹ̀ gímà gbà àfi ká gbàjọ́ kan before or ìjọ kan after ìjọ wo ni ìjọ kan after òun lọ́jọ́ kínní ó di méjì anabi sọ̀rọ̀ sọ́lẹ̀m nínú àwọn àwẹ̀ tọ́lọ̀ ń faramọ́ òun ni siyamu nabi yilayi da'u òun làwẹ̀ anabi da'ud aleyhi salam anabi lẹ́ni ọba lágbára rẹ̀ kìí ṣe wọ̀ àwẹ̀ anabi ọlọ́run tọ́lọ̀ ń faramọ́ ni kánà yẹ súnmù yawman wọ yóò fìrù yawma bọ́bá gba àwẹ̀ ẹjọ́ kan yóò jẹ oúnjọ́ kan bọ́bá gba àwẹ̀ ẹjọ́ kan yóò jẹ èyàn ò lè gba àwẹ̀ báyìí lọ́sẹ̀ méjì kọ́mọ́gbà sátidé kọ̀sọ́gbọ́n rẹ̀ tọ́ba gbà lónìí níṣẹ́ ọgbà jimá lónìí ọgbà sátidé tọ̀sẹ̀ nígbà tí ọba fi yípo di sátọ̀dé ní sátọ̀dé gbọ́dọ̀ bọ́ sí ọjọ́ ààwẹ̀ gbogbo àwọn ahadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam nìyí hadithu tirimidi táwọn kan wá wúwọ́ mẹ́yìí kí ni mọ́mù tirimidi tó gba hadithi wá gan wọ́n la ẹnìkan ò mú mi wọ́n lẹ́nìkan ò ṣe ni ẹni ó kú sódò tọ̀ ẹnìkan ò mú mi yóò bí ẹni ó kú sí odò ẹsẹ̀ wọn náà rí bùjọ́ sí i nínú sunanu tirimidi ńgbà tí tirimidi gba hadidi wa bí ikọ́ mọ̀ pé yóò di controversy gba tó wọ́n bá sí láyé mọ́ alimami tirimidi ní tuma hadidi yìí ni pé yukra'u an yufrada yawma sabti bisiyam ó ní ta nabi ń wí ni pé yàn gbọdọ̀ single out ọjọ́ sátidé kéègbà wẹ̀ o lẹ́yìn yahuda kanat tu'azzimu yawma sabti toríjọ́ táwọn Yahudi mú lọ́jọ́ tọ́lọ́lá gẹ́gẹ́ báwa ti mú jímọ̀ òun lọ́jọ́ sátidé kọ́mọ adájú gàtẹ́ ń bá wọn pọ́n ọjọ́ sátidé wọn lé alimami mezi ni nta di ìdí wí ni alimami Tirmidhi ló jẹ́ amafa nẹ́bi ní ẹ̀mẹ́gbàwẹ̀ lọ́jọ́ sátọ̀dé òun ló sì túmọ̀ rẹ̀ gbogbo àwọn alfa ibn Hajar ibn Kudama àti gbogbo àwọn alfa tí wọ́n ti lọ báyìí làwọn náà ṣàlàyé pé n tá a kọ̀ tá a nàgbé kọ̀ òun ni kéèyàn gbá àwẹ̀ jọ sátọ̀dé ní tìtorí kọ́jẹ́ jọ sátọ̀dé àmẹ́nìkan gbá àwẹ̀ bọ̀ ọ wá bọ́ sí sátọ̀dé àbọ̀fẹ́ gbá àwẹ̀ ẹjọ́ kan ọjọ́ ń wá bọ́ sí sátọ̀dé kò sí nù ti olùwàkọ̀ tá a nàgbé torí náà àwẹ̀ ọdún yìí. aṣúrọ̀ ọdún yìí tọ́bọ̀ sí sátọ̀dé kéèyàn gbà àmọ́ wá gbà bọ́ bá ti gbà àjẹpọ̀ gbọ́dọ̀ gbà wẹ̀ lánàá àbí kọ́ gbà yínkìní kọ́ gbà wẹ̀ ní ọ̀la wàláhù tààlà àlám ọ̀sọ́lọ́lọ́ wàlá nàbí yìí ná muhammadu alayhi sallam. jazakumullahu khairan salamu alaykum wa rahmatulahi wa salaam wa sheikh walesa. ayatul kursi is made up of nine sentences. allahu la ilaha illa huwa alhayyul qayyum number one. لا تأخذه سنة ولا نوم Number two. له ما في السماوات وما في الأرض. Number three. What's number four? من ذا الذي يشفع عنده إلا بإذنه. That's number four. يعلم ما بين أيديهم وما خلفهم. Number five. Then ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. Number six. Then وسع كرسيه السماوات والأرض Number seven ولا يؤوده حفظهما Number eight وهو العلي العظيم Number nine Nine sentences The first sentence is Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. It's a beautiful sentence which ends with two of Allah's names. What are those two names? Al-hayy, al-qayyum. The living and the source of all establishment. Everything stands and exists and is maintained because of Allah. What's incredible is that the last sentence, sentence number one, has something in common with sentence number nine, which is وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ How many names of Allah in the, in the last sentence? Two names of Allah in the first sentence, two names of Allah in the last sentence. Okay. Before I go to the second sentence, let me tell you something about security. Security guards have a very hard job. But if you get a security, you know, if you're in security, you have to stand, sit in your booth. You have to stare at the CCTV for hours and hours. And does it move? It's the same picture. And you look at it for 12 hours, 8 hours. What tends to happen when you're guarding something? You tend to get sleepy. You tend to get tired. Allah Azza wa Jalla says about Himself, لا تأخذه سنة ولا نوم drowsiness. Drowsiness happens when you're tired. And of course, what happens after that? What's the next step? No. This is the second sentence. The second sentence is, these are things that creation has. Creation gets tired and it starts getting drowsy and eventually it falls to sleep. What was the second last sentence? وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا Guarding the skies and the earth does not exhaust Allah. When someone's exhausted, what do they get? Sina and Noam. The second sentence is actually connected to the second last sentence. لا تأخذه سنة ولا نوم ولا يؤوده حفظهما He says له ما في السماوات وما في الأرض He owns whatever is in the sky and the earth. Now before I tell you further, you need to understand the difference between two words, two names of Allah, Malik and Malik. Malik is an owner. Malik is an owner. Malik, what is Malik? King. Is there a difference between a king and an owner? Yes. Ownership is about property. But kingdom is not about, you know, you're not a, the king over a tree or the king over a piece of land. You're the king over the people who live in that land. Kingdom is about controlling people. Ownership is about controlling objects. It's different. Now Allah says, لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ He owns whatever is in the skies and the earth. What is the ayah about? Ownership. What's the third last sentence? وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ His throne extends to the skies and the earth. When Allah talks about His throne, He's talking about His kingdom. One dimension of control is ownership. The other dimension is kingdom, both completing the picture. Allah is Malik and He is Malik. The Malik part of Allah's attribute, لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ Third sentence. The, king, the kingdom of Allah, وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ Okay. What's the fourth sentence? من ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ Let's understand this ayah first. Who will come and make shafa'a with Allah except unless He gives permission? In other words, what is shafa'a? Shafa'a means you got connections. Shafa'a means that you were about to lose your job, but your uncle is the manager and he came and said, no, no, no, no, he's with me. That's shafa'a. On judgment day, we are in trouble possibly, and then somebody comes and says, no, no, no, no, no, no, they're, they're, they're with me. They're with me. Go easy on them, please. We beg Allah Azza wa Jal to qualify us for the shafa'a of Rasulullah sallallahu alayhi wasallam. So this ayah is about nobody having any authority unless Allah gives it to them. وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ They know nothing. They can control. They have. In, they encircle nothing of His knowledge. إِلَّا Except bimasha. The fourth sentence and the sixth sentence are both about a statement about Allah and the only exception. The statement was nobody has authority to make a case except whoever Allah gives permission. They have no knowledge except except whoever He wants to give knowledge to. Otherwise they know nothing. The two fourth and the sixth sentence are correlated. The first and the ninth, the second and the eighth, the third and the seventh, the fourth and the sixth. What's left? Middle sentence? He says, يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ Oh my God, he says he knows what is ahead of them and what is behind them. As though, and he knew what is coming ahead in the ayah and what was behind in the ayah. He put the, in the, in the middle of it is, I know what's ahead and I know what's behind. Who speaks like that? Who speaks like that? SubhanAllah.